honestly speaking ó bá èèyàn inú jẹ́ ah. ibẹ̀ yẹn gan ò tiẹ̀ jọ ẹbí tó pé branch gan kéèyàn kó sínú pálí kó pàtẹ ìsojú títì gan make sense ju ibi tó ń claim pé branch ni show us the head office let's see let's compare bí head office ṣe rí àti branch let's compare. lágbára ọlọ́run má jẹ́ ká wá owó òjijì owó téèyàn máa pa ẹlòmíì lẹ́kún tí wọ́n fẹ́ máa ná pẹ̀lẹ́rìn it's not it's not it is not possible not possible ó sad nítorí wọ́n jíà ó dẹ́ dùn mí fẹ́ wá ṣe ṣó dáadáa mi wàláì mo ti wọ jíà. Oh no. Oh, mo ti wọ jíà tí mo ṣe wà yìí. My baby is calling. I wish I had sat down to have this show. Luckily, ìyẹn ìyẹn ń sáré àti gánú ayé ń tiẹ̀ that one is living in Abike Jagaban's shadow ó ṣàfẹ́ jọ ìje ó ṣàfẹ́ jọ ìje ó ṣàfẹ́ jọ ìje eré pé Abike Jagaban ó jẹ́ ní kí kápẹ́ńtà kó bẹ́ẹ̀ kan four inches sátẹ̀lé ẹsẹ̀ because you need to be tall to fit in sí ohun tó wà nílẹ̀ ó hmm? wá lọ sí ìbàbà ibi tó jọjú láyé ẹ̀ nìyẹn ní ayé ẹ̀ ibi tí ó lérò bóun máa ẹ́fà dé láyé ẹ̀ òun ló ti lọ so it's a big deal for her hmm. ọlọ́run á ṣàánú ẹ̀ lókìlì àbẹ́ẹ̀rí bó ṣe pọ̀ mo rí fídíò ẹ lọ́dọ̀ ọ̀làyọ̀ ẹ̀rí bí yẹn ṣe pọ̀ kò lè bẹ̀rẹ̀ mi ò mọ̀ mi ò believe bóyá ó rí serial number tó wà lórí owó tó ná because ọrùn ẹ ò ṣẹ́ <laughs> ọrùn lókìlì ò ṣẹ́ bó ṣe wà yẹn owó tó ń spray ẹ lè béèrè serial number lọ́wọ́ àfi tó bá mu wá sẹ́gbẹ́ tẹ bá mu straight kẹ́ni kó bẹ̀rẹ̀ wú owó <laughs> kò lè rí ọrùn ẹ ti gan pa ọrùn lókìlì ti gan pa ah ah. It Guys, don't forget to patronize our vendors and lose at least hundred pounds. Ah ah. Yeni agbara. agbára. Ṣọlá finished Okete on her show. Really? Ola Oluji, can you share the minutes? Àbíkẹ́ sọ fún Láyọ̀. Ṣé Láyọ̀ ti kọ̀ tẹ̀ ká gbọ́? Hmm ṣé láyọ̀ ti bá wa kọ́ọ̀tì tí láyọ̀ bá ti kọ́ọ̀tì á wò lọ́dọ̀ ẹ̀ ó lágbára yéye má gbàgbé àti patronize àwọn vendors wa ìjọ for your eighteen karat Italian gold please contact Even West and your beautiful Turkey wear please contact Even West for your ìpanu. Chinchi, chin, robo, customized um, African snacks at uh, eh, La Wendy's Ipanu. La Wendy's Ipanu. La Wendy's Bakery for your bread. They bá fẹ́ fi bread she souvenir at any event, okay? God bless you. Please help me to patronize the Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Iná ò lè tán o. Fola has opened a new branch in Victoria. <laughs> Ishak Safi, I'm surprised to know. I am surprised to know. Nta gbọ́ ni ẹ̀pọ́nú níhùn tí open new branch nínú Lekki. <sighs> We will get there. Olúwa ṣe ìmúbọ́rọ́ lọ́hùn dúró. Oh, good evening. Me, I'm about exiting from this live show. Open to receive them, you know. Let me go. Ẹ jẹ́ máa lọ. Ṣẹ́gbọ́, ẹ bá rọra patronize am. Third time of seeing you in my dream with a baby boy. Hey, Abaka How many? Mm. new branch at window Ave. fọlá má pa wá nà òun gan oore yẹn ti sú i'm telling you oore papanlagi oore wàhálà oore tí ò jẹ́ kéèyàn mú lè sùn lọ́kàn oore tó ń gba omi lójú èèyàn is that one help àbí frustration wàhálà is that one help oore tó máa fún ẹ ní condition eh, mashu, mato, mashi this, mashi that. Is that one help? It is well. Abake Omolola, thank you so very much. My sis. Ṣé eh, ìrànlọ́wọ́ nìyẹn? Wọ́n ti kọ́lé ẹ̀ tán. Bí Fọlá bá fẹ́ choose láti kó sínú ilé yẹn bẹ́ẹ̀ tó fẹ́ máa gbénu ilé yẹn bẹ́ẹ̀, ó lè gbé. Wọ́n máa sọ máa tẹ̀sí sílẹ̀. Wọ́n á dẹ̀ máa kọ́ yìí tó kù mọ́ ara wọn lára ń bẹ̀ wọ́n máa máa kọ́ ètò kù mọ́ra wọn lára bẹ́ẹ̀ so lókìlì ò ní any right to hold on to her, her keys at the moment ẹ ti kọ ẹ ti fi rúùfù bò ẹ gbé nǹkan ẹ fún ẹ gbé nǹkan ẹ toró ti retí pípẹ́ ó máa mọ́kàn ṣàárẹ̀ ni ó ti lanúlẹ̀ títí títí títí títí ó ti fẹ́ máa di nuisance hmm? ẹnu máa lọ mẹ́ka wọ́n ti lọ mẹ́ka méjì lẹ́yìn ẹ̀ àgbúrò ẹ̀ ẹnu máa lọ ń múra àgbúrò ẹ̀ ẹnu máa ṣí ọba complex fún àbí estate ah. kò burú wọn bá kékeré yẹn nífẹ̀ẹ́ owó mọ́ choose humanity over money wá tán èèyàn ló máa kú so guys how old is Fola please imagine ọlọ́kadà calling her mumu imagine that yẹn ò gbọ́n wọ́n dẹ̀ ti bọ́ta ni láti wá ṣe ṣòfò Fola wọ́n ti bọ́ta Fola should go and work and stop looking for ore <laughs> eh, with condition. Hey, ore with condition, ore má ṣùmátọ̀, ore gbà, ore gbà bí, ore má gbàbẹ̀, ore tó bá le jújù, wọ́n ní pé ore tó bá rẹ́rìn jù, wọ́n ló mú àwọn ore tó bá ta ojú kókó, wọ́n ní la tu shefun. fún ore. Ah. Hmm? so sad ẹ jẹ́ máa i will see you guys tomorrow have a pleasant night rest don't forget to patronize our vendors ṣẹgbọ́n mo ti wọ jíà mo ti wọ ṣẹ́yìn ẹ jẹ́ i will see you tomorrow bye bye good night.